إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أرقف الله الله سبحانه وتعالى أتركات كفن محمد صلى الله عليه وسلم كي الله ولا الله kí wọ́n bá wọn sọ̀hábó ṣe ọlọ́wọ́n bá àwọn ará ló ń ṣe ọlọ́wọ́n bá kí wọ́n bọ́ ní kálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin alẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀ náà láti máa ṣe ìrántí ní kútúbà tó bá ti ní òun náà ni ìgbéyẹ̀wò nínú ọ̀rọ̀ náà Allah subhanahu wa ta'ala ọlọ́ba ni wọ́n láyé asmaul husna fad'uhu biha wa dharu alladhina yulhiduna fi asma'ihi ọlọ́ni wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn orúkọ tó rẹwà àwọn orúkọ tó dáa kò sẹ́ni tó ní àfọwọ́n ọlọ́run bá lọ́ ọlọ́run ní àwọn orúkọ yìí ká máa fún wọn pé wọn ọlọ́run kí á jìnnà sí gbogbo ẹnikẹ́ni tó bá yẹ gẹ̀rẹ̀ kúrò níbi ìmọ̀ pé ọlọ́run ní tọ́lọ́mọ bá fẹ́rẹ̀ lábára lábẹ́ eléyìí anábíwá muhammad sallallahu alayhi wa sallam onídàlélá àti sàtàwá ti sínà ismail kúnlọ́nà ọba allah subhanahu wa ta'ala nínú àwọn orúkọ rẹ̀ mọ́kàndínní ọgọ́rùn-ún kan bẹ́ẹ̀ mọ̀nà sọ́ha dákàlà jẹ̀nà ó lẹ́nikẹ́ni tó bá ṣọ́ àwọn orúkọ yìí bí ẹ̀sìn tó há wọn tó mọ̀ wọn ó sì fún wọn bọ́ lọ́wọ́ bá lò bó ṣe tó àti bó ṣe yẹ anábì sallallahu alayhi wa sallam ó ní ẹni náà dákàlà jẹ̀nà ẹni yóò wà jẹ́nà ọlọ́wọ́n ọba àwọn orúkọ ọlọ́wọ́n ọba wọ́n pọ̀ tí wọn ò lóǹkà ṣùgbọ́n nínú fífẹ́ ọlọ́wọ́n ọba àti nínú ìkẹ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́n ọba dárúkọ fún wa nínú Al-Qur'an Al-Karim nínú àwọn orúkọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó fi rárá bí Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn míì tí ó sinú Al-Qur'an nínú àwọn orúkọ ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala òun náà ni aṣáfi aṣáfi ismun min asma'illah ìkan nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba òun ní eléyìí àṣáàfì ọba tí máa ń wo nísàn ọba tí máa ń gbani kúrò níbi àwọn àrùn àwọn orí ọkàn tá a lè fojú rí ọba tí máa ń lani kúrò níbi àwọn àárẹ̀ àwọn àárẹ̀ tara tá a lè fojú rí ọlọ́ba Allah subhanahu wa ta'ala òun ni ọba àṣáàfì ọba tí máa ń lani. tí ma dáàbò bo ni tí kìí jẹ́ kí àrùn kó bẹ lára ẹni kó bẹ lọ́kàn ẹni tí bá sì ti bẹ lára ẹni títí bá ti ń bẹ lọ́kàn ẹni kò sẹ́ni tí mú kúrò àfi ọlọ́wọ́n bá Allah eléyìí nínú orúkọ ọlọ́wọ́n bá ní tó dá sí wípé a gbọ́dọ̀ ní kàkún sí àmọ́ pé ọlọ́wọ́n bá àárẹ̀ tá a rí yìí ìpín méjì ní bẹ àwọn kan bẹ wọ́n pè ní amradul qulub àwọn àárẹ̀ ìtọkàn tó dá sí pé kò sí ìgbà míì gan ẹni tá àárẹ̀ ìbá ń bẹ lára rẹ̀ gan ó lè mọ̀mọ̀ pé àárẹ̀ yìí bẹ lára òun nínú àwọn àmì tá a fi máa àárẹ̀ yìí òun ni kí yẹn máa ṣe méjì lórí bíbẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìjọ náà ń bẹ àdúgbò sí i àbí kíyàn ti ẹ̀ta kó bíbí ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ò sí àbí ká pe ọlọ́wọ́n bá ní tí ò pé rẹ̀ àbí ká fi ròyìn fún ọlọ́run tó náà bó fi ròyìn fún rẹ̀ kíyàn nígbà àkọ́kọ́ náà bá mẹ́ta lọ́kan ní mẹ́rin lọ́kan ní ọlọ́wọ́n ò tiẹ̀ sí àbọ̀lọ́wọ́n bá yìí ọba tí ò ní kápá láti lè ṣohunkóhun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwọn àmì tí a máa rí àbí tá a máa rí tá a fi máa pé ẹni yìí àárẹ̀ ọ̀kan bẹ lára rẹ̀ òun náà ni kórìíra anágbà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹnikẹ́ni bá kórìíra anágbà sallallahu alayhi wa sallam tọ́nà bá ṣe lọ́rọ̀ yẹn ká nífẹ̀ẹ́ lára àwọn àárẹ̀ orí ọkàn ni ẹni lè sanra ó lè rí òmúròmú kára rẹ̀ mọ́ dán ṣùgbọ́n láìsí ìrírí aláàrẹ̀ yìí ṣùgbọ́n lójú ọmọ ẹ̀dẹ́ ènìyàn a níwò gẹ́gẹ́ bí aláàrẹ̀ torí pòun gangan fún rẹ̀ gan òrìrà rẹ̀ pòun gan sí ìran kan nínú ààrẹ nìyí nínú àwọn ààrẹ tí ń bẹ lórí ọkàn òun náà ní ohunkóhun tó bá já sí gbogbo gbàkígbà tá a bá ti dọ́rọ̀ ọlọ́wọ́ ara máa ń ní wá gbàkígbà tó bá ti sọ fún wa tó yẹ ká ṣe nínú ẹ̀sìn ara ó máa kan wá àbí ìgbà míì ká má fọmọ abẹ pẹ̀lú àwọn ẹni rẹ àwọn èèyàn dáadáa àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n mọ lẹ́kún ìgbàgbọ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àmì àárẹ̀ yìí òun náà ní ká ẹlòmíì wọ́n má ti gbọ́ ìlú ni yóò ti dó kọjá lé tí wọ́n lùlù dé bẹ́ẹ̀ náà ní ká rẹ́ lòmíì yóò mọ̀ sọ pé á gbàgbà tó bá ti ń gbọ́ orin orí òun máa ń pé dáadáa aláfíà sì máa ń dé bóun àbí ẹlòmíì tí ò bá ti fún nǹkan ní nǹkan má ti tiẹ̀ àbẹ́lòmíì tí ò bá ti parọ́ lónìí à ilé ayé ló ṣe lò láì fi rọ́kùn irọ́ ti di ẹ̀jẹ̀ fún òun irọ́ ẹ̀ bẹ́ẹ̀ láì sí méjì àárẹ̀ ni òṣìṣú tó bí àárẹ̀ yìí bí ba ṣe ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ló sí ọkàn rẹ̀ ó ti di pẹ̀tà so àwọn àárẹ̀ orí ọkàn ó pọ̀ jantirẹrẹ kódà ó pọ̀ ju àárẹ̀ ìtara lọ ṣùgbọ́n nínú ìṣesí ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni wípé bẹ́ẹ̀ bá ti ṣe mùsùlùmí tó kẹ̀sìn kún àìsábà níkà kún láti wọ ọkàn wa sàn àmẹ́ni tó bá kẹ̀sìn kún dáadáa yóò níkà kún láti wọ ọkàn rẹ̀ sàn èyí ni máa ń fa abúlá sí pé lára ọ̀nà tá a fi máa wo àárẹ̀ orí ọkàn wa sàn náà ní ká máa gbọ́rọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ká máa ka Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run bá kama máa tẹ́tí gbọ́rọ̀ àdẹ́gbẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ bá dogun eléyìí fún láyé sí èyí ọlọ́run ti dogun ọ̀nà àbáyọ fún un bákan náà nínú àwọn ará ìtara òun náà ni kórímọ fọ́ni kárámọ roni kéjò kó sáyàn kí àkekèé kó géyàn jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ará ìtara eléyìí náà pọ̀ àwọn bó ṣe kó pọ̀ tó pọ̀ tó wa ta'ala. òun lọba tó mú àwọn ààrẹ yìí wá tó gbogbo gbogbo nǹkan ń bẹ lára kádàrọ Ọlọ́run a nílé èèyàn kó síbi lórí ọkàn bẹ́ẹ̀ la nílé èèyàn kó ṣàárẹ̀ látara tara àfikójá tó wáyé látara tọ́lọ́ ọba tó kọ́ mẹ́rin yìí ọlọ́ba Allah subhanahu wa ta'ala òun lọba tó fi síbẹ̀ òun náà sì lọba tó mú kúrò níbẹ̀ lóbi dá pé nínú àwọn orúkọ ọlọ́ba Allah subhanahu wa ta'ala òun náà ni aṣááfi ọba tí máa ń wo ní sàn àṣìfà tí a ń pè ní ìwòsàn òun náà ni àgbọ̀rọ̀ ọ̀rẹ́ àgbọ̀rọ̀ kéèyàn bọ́pá bọ́sẹ̀ kúrò níbi àwọn àrùn yálà àrùn tọkàn àbí àrùn tara lókùn bàtà àti màá ní pé kò sẹ́ni tó fi síbẹ̀ àfọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́ni inna kulla shay'in bi qadar ọlọ́ni gbogbo nǹkan pátá tó bá ṣẹlẹ̀ látara kádàrá yìí ẹni tí ó mọ̀nà lánàá tó dẹ tó mọ̀nà lẹ́nu àbẹ́ tí ó mọ̀nà lẹ́ni táwọn òbóyá tọ̀ afẹ́kọ́lọ̀ kó fi mọ̀nà títí tí ó fi dọ̀la àbí àwọn náà tá a mọ̀nà àbẹ́ tí ààrẹ ìtara ṣe oníkàlùkù wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àkọsílẹ̀ ọlọ́run bá là ń bá yí òun là ń bá lọ là ń bá bọ̀ ọlọ́run bá yí òun lọ́ba tí máa ń wòyàn sàn lórí ẹsẹ̀ pé kò sẹ́nikẹ́ni tí máa ń wòyàn sàn àfi ọlọ́run bá Allah subhanahu wa tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run wá fún wa nínú àwọn orúkọ rẹ̀ tó dá sí pé ó ṣe déédéé àárẹ̀ yìí ó ṣe déédéé àrùn yìí bí yẹn bá ṣe èméjì lórí ẹ̀mí lórí nǹkan kan lórí nǹkan tó yẹ kó nígbàgbọ́ sí a mọ̀ pé ọlọ́run ọba yá ṣáfi ọba tí máa wo nísàn ìṣfí ni mọ́ṣáwò nísàn bẹ́ẹ̀ bá ní àárẹ̀ lórí ara ara ríro ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a máa pe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ya ṣáfi ọba tí wọ́n wo nísàn ìṣúlẹ̀ wọ́n ṣáà wò nísàn ìlànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam anábì náà recognize orúkọ ọlọ́run ọba yìí nínú hadith tó wà nínú sahih Bukhari àti nínú sahih Muslim yálà wa Aisha radiyallahu ta'ala anha olóṣèlá Muhammad sallallahu alayhi wa sallam kò ní lọ bẹ àwọn èèyàn kan wò tí ààrẹ ìbá ń ṣe wọn àfikún máa ṣàdúrà fún ọba yìí pé Allahumma ìwọlúwa wa anta ṣáàfì ìwọ nìkan lọ́ba tí máa wo nísàn ishfi báwa wẹ nìyí sàn ṣìfà aláyọ̀ ọ̀dẹ̀rẹ̀ sọ̀kùnmọ̀ báwa wo sàn ní ìwòsàn tó dá sí pé kò ní fi ìnira síbẹ̀ subhanallah anabi sallallahu alayhi wa sallam a máa sọ eléyìí nígbàkigbà tó bá ti lọ bí aláàárẹ̀ yẹ̀wò ìyálà wa Aisha radiyallahu ta'ala anha onígbàgbé alábí aṣọ yìí pé anta ṣáfi a ní wọn lọ́wọ́ báyìí wọn lọ́ba tí máa ń wọlé sàn mudhibul ba's wọn lọ́ba tó máa ń gbé ìnira kúrò fún ni hp bá awẹ nìyí sàn ṣìfà aláìwálẹ̀ sọ̀kùnà ìwòsàn tí ò ní fi àárẹ̀ sí ara ẹni yìí olóṣèlú muhammad sallallahu alayhi wa sallam a máa fi eléyìí a máa fi ṣàdúrà fún aláàrẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàádé lọ́nà ọba lọ eléyìí sábà bí ìlàlàfíà wọn. èyí ló ń já sí pé orúkọ ọlọ́run bá tọ́lọ́run bá fún wa yìí àṣááfí orúkọ ńlá ni olórí àwọn nánkàlí ni bẹ́ẹ̀ sì ni orúkọ àṣírí ni lẹ́yìn tí yóò ràn oníkálukú wa lọ́wọ́ gbogbogbàkígbà tá a bá ń fìlì àárẹ̀ tara àbí àárẹ̀ tọkàn tá a bá wọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọba tí máa wo nísàn ni látara ẹ̀mí látara eléyìí ọlọ́run bá sọ alukurani kalẹ̀ fún wa ọlọ́run ní kọ̀díjà ọlọ́run ní yá àríwá nẹ́ẹ̀sì ọlọ́run ní ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀díjà àtikùn mọ̀rídọ̀tukùn kọ̀díjà àtikùn mọ̀rídọ̀tun min rabbikum ọlọ́run ní a ti mú wá fún yín mọ̀rídọ̀ ìyẹn ni tí ó máa sọ yín tí ó máa darí kúrò níbi tí ó dáa tí ó máa lé kúrò níbi tó dá sí pé ó léwu fún ìgbésí ayé yín bẹ́ẹ̀ náà ló léwu fálọ́kìyà máa yín yóò máa lé kúrò níbi ìlànà gbogbo tí ó mú yín jẹ́yà lọ́dọ̀ ọlọ́run yóò máa lé kúrò níbẹ̀ òun náà ní Al-Qur'an Al-Karim èyí ló jẹ́sí Al-Qur'an Al-Karim shifaa'un ìwòsàn yín inú ẹgbẹ́ wa mi nínú al nínú ayé àti Al-Qur'an Al-Karim ọlọ́run bá Allah subhanahu wa ọlọ́run ní òun sọ̀kalẹ̀ ọlọ́run wà nínú ọlọ́run ní asọ̀kalẹ̀ papọ̀ wá pọ́n alukur'ani máa wọ ṣùfà nítorí ó máa jẹ́ ìwòsàn ló dá sí pé gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ̀nà kó má ti ka alukur'ani ni yóò mọ̀nà gbogbo ẹnikẹ́ni tí nǹkan bá rújú fún nínú ọ̀rọ̀ ẹ̀sìn kó má ti ka alukur'ani ni ọ̀nà ó là fún tá a bá ń ṣe méjì lórí bíbẹ ọlọ́run tá a bá ka alukur'ani á rí nǹkan tá a fún mọ́ ẹ̀kọ́ náà bá tábàkà alukurani á rí ìwòsàn eléyìí ló ṣe sọ̀nàgbà muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àwọn kan nínú àwọn ìdílé nílẹ̀ lárúbáwá ní ìlú maka tí wọ́n ṣe èyí tó wà muhammad sallallahu alayhi wa sallam àá òun sọ pé ọlọ́wọ́n ọba rẹ ọ̀kan ṣoṣo ni bó la ṣe wá ṣíṣe bó la fẹ́ ṣe pẹ̀lú àwọn ọlọ́wọ́n ọba wa àwọn áálí àwa tí ò ló ń kà yìí wọ́n wá ń ṣe èyí pé ṣọ́ọ̀dọ́kan náà àbí méjì wọn lọ bí ìlú Ànábì sallallahu alayhi wa sallam ipa ìpín mélòó tiẹ̀ lọ́lọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run ní pé léyìí tí wọ́n ń béèrè yìí ó wáyé ìbéèrè yìí wáyé látara àárẹ̀ orí ọkàn ọlọ́run wá fún wọn ní ìwòsàn látẹ̀lú Jibril alayhi salatu ọlọ́run qul ọlọ́run ọba yìí tó ń tọkàn rẹ̀ yìí òun náà ní gbogbo ẹ̀dá ló rọ̀ mọ́ lẹ́nu yẹ́lẹ́ ọba tí òbí máa yọ wàlá mi yóò lẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìkan kì í ṣe òbí ọlọ́run wàlá mi yá láhùn kú fún wa ahad ọlọ́run ní bákan náà kò sí aláfijọ́ aláfiwé fọlọ́run ọba nínú ìròyìn àti iṣẹ́ rẹ̀ ìgbà tí àwọn èèyàn kan tí wọ́n wò sùsùn nílùú Madina yìí pé yáa ọlọ́run ọba tá à ń pè yìí ló jẹ́ ẹ̀sùn mọ́ wa gan báwo ni ó ṣe lè gba àdúrà wa sí ká máa pariwo sókè kádùá wa kó lè bá a lè gòkè sánà lọ kí báwọn afáàṣẹ máa ń tàn wá wọ́n ní ẹgbẹ́ náà bá tóbi tó máa gbọ́n sọ́mọ̀ kínní táwọn sì mọ̀ pé irọ́ ni wọn ò ní gbọ́ múlẹ̀ ọjọ́ lábá pariwo ní ìgbà yìí bẹ́ẹ̀ làwọn kan náà ṣe bẹ́ẹ̀ ní ìgbà yìí wọ́n dáwọn fẹ́ mọ̀ bọ́lọ̀ sì súnmọ́ wọn sí ọlọ́run ará Jibril alayhi salatu wa salam sí Muhammad sallallahu alayhi wa sallam kí Jibril mọ̀ sọ fún wọn yìí pé ìpè ẹ pé ọlọ́run ọba yín ọlọ́run ọba ìdásá aláka ìbáre ánì ọlọ́run nígbàkigbà tí àwọn ẹrú sì ní bá wá bí ẹ nípa mi fa inni qaribun ujibu da'wata da'i idha da'an sọ fún wa pé èmi súnmọ́ gbogbo ẹni bá ń pè nínú wọn ìgbàkigbà tó bá ti lè pè ní ọlọ́run lóhun súnmọ́ wájú bá ṣe pè lọ fàlìyèsè jíbùlì ṣùgbọ́n káwọn náà kẹ́kẹ́ jẹ́ pé òun ọlọ́run ọba náà wà ní lómìnú bí ìlànà òun yọ̀ ṣùgbọ́n bákan náà kó sì nígbàgbọ́ sóhun ọlọ́run dà aláwọ̀ yẹn ṣe lóhùn látàrí eléyìí wọn ó dẹrí mọ̀nà so àwọn ayé abáyé pọ̀ náà Al-Qur'an tó dásí pé kò sí bẹ́yìn bá ti ka igbá ìyá rẹ̀ yóò sì làgàrà yóò sì mọ̀nà lẹ́sẹ̀kẹsẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ náà Al-Qur'an dásí pé Al-Qur'an ta rí yìí shifa'un lil mu'minin ìwòsàn ni fúnigbàgbọ́ òdodo lórí àwọn nǹkan tó bá rú wa lójú tó dásí pé kò o fẹ́ lọ sọ́dọ̀ o fẹ́ lọ sí general hospital pé o fẹ́ lọ bá dọ́kítọ̀ mẹ́ pé wá sí bẹ́ẹ̀ mo ti ṣe èméjì àwọn kírísítẹ̀nì ní mẹ́ta lọ́kàn ni àwọn mùsùlùmí ní ìkan ni ẹ dákun dọ́kọ̀ ẹ dákun ẹ wá wò mí sàn kò sí tó lè ṣe sí wàlúwàhí àtàkùn àti alukọ̀rọ̀ àlùkẹ́yìn. so alukur'an sunna nabi sallallahu alayhi wa sallam maw'idha shifa wáàsí ni ìwòsàn ni. ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ìlànà tó dá sí pé táwa náà ti mọ̀ tó ní kálukú wa tá a lè mọ jẹ́rìí sí gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo bọ́lá fi ṣe ìwòsàn fún gbèsè ayé wa nínú ẹ̀ nínú àpẹẹrẹ òun náà nínú gbogbo àwùjọ tí rìbá bá ti jẹ́ sí pé ní tí wọ́n fi ń ṣe ìlànà nìyí àwùjọ yìí ò ní tòrò olówó mọ lówó tálẹ́kọ̀ọ́ sì mọ tòṣì níjọ àwọn èèyàn takò wọn ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ìpele yìí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nísìnyí alihamudulilayi kẹfìrí gan ó gbà ìpínlẹ̀ náà bá gbogbo tó dayé láàmú nísìnyí tí ọrọ̀ ajé tí kò lọ déédé mọ́ kò sí tó fà á bí ibà ṣe látara rìbá ìlú amẹ́ríkà ní ìlú britain ní nàìjíríà bẹ́ẹ̀ pẹ̀lú nígbà tí bá lọ báńkì tí bá lọ yáwó bóyá twenty naira mo fẹ́ kó nǹkan wọlé tí mo tà ní one naira mo wá dé báńkì báńkì ní àwọn ah, twenty naira ti fẹ́ yá yìí o àwọn onílé ìyá àti ah, kí n fi ten naira lọ kí n fi ten naira lékún tí ìbàdàn padà yóò jẹ thirty naira láì sí èrè yìí báńkì ò ní òun ni nira máa wá padà sórí ẹ̀yìn tí ń ta fún náà ni insect ń ta ní wọ́n náírà ìmọ̀ ta ní tírítírí náírà torí pé mi ò jèrè talára ni àrípa àwọn aráàlú náà ni kò wá fẹ́ di bísínẹ́sì ẹ̀ńtọ́fẹ́sọ̀wò ṣùgbọ́n yóò tún padà kó ìnira tiẹ̀ yìí yóò kó bá àwọn aráàlú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ fún aráàlú kúránì kiri ọlọ́ọ̀ni wàdàrú màbá kìí àmì náà rí bá nǹkan tẹ bá dé onígbàgbọ́ òdodo ẹ sí rìbá a sì rí pé láti gbàtà ti fi rìbá lẹ̀ dáa jẹ́ aláṣẹ àdébà o ẹlòmíín bẹ ojoojúmọ́ tó bá ti jí báyìí yóò sùn lórí ìbànújẹ́ ni tí ó bá sì jí yóò jí lórí òfò ni torí pé ó ti yáwó ó ti jẹ ó ti yáwó alájẹmọ́sùn ó ti gbalé gbogbo ìlànà yìí ti gbalé gbogbo lọ́wọ́ àwọn èèyàn tí ó sì fọkàn balẹ̀ fún wọn láì sí èmi dàlù kúránù kẹrin ṣìfà òun lẹ́lẹ́mọ̀mẹ́lẹ́ ìwòsàn ní onígbàgbọ́ òdodo ọlọ́run fi kùránì yìí ó fi wo oníkàlùkù wa sàn ní kúrò níbi àárẹ̀ tara àbí àárẹ̀ tọkàn. àbákẹ́ náà nínú àwọn àpẹẹrẹ pọ́nlọ́ba Allah subhanahu wa ta'ala òun lọ́ba tí máa ń fi ìwòsàn síyàn lára lórí àárẹ̀ tara bí inú ni orí fífọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ọlọ́run sọ fún arákùnrin pé wa awha rabbuka ila an-nahl ọlọ́run ni àránṣẹ́ sí oyin pé ìwọ oyin mú nínú àwọn òkè ńláńlá kó fi ṣe ibùgbé kó máa wá jẹ nínú àwọn èso àwọn èso yẹn ni àwọn greens greens tó wà lórí àwọn ewéko kó máa wá jẹ bẹ́ẹ̀ látara rẹ̀ ó máa wá pọ̀ jáde oríṣiríṣi àwọn àwọn nǹkan mímu omi ò pupa alimami kẹfìrọ ìmọ̀lá ó lára tí ó máa pọ̀ jáde ẹ máa rí mi tí ó funfun ẹ máa rí mi tí ó dúdú ẹ máa rí mi tí ó rẹ̀ lóra sí pé oríṣiríṣi àwọ̀ oyin tá a máa ń lá ní ibẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó fi léyìí ṣe ìwòsàn fún wa ni ìkan náà àwọn sàhábà wọ́n bá nàbí sallallahu alayhi wa sallam nínú Sahih Bukhari olúwa náà ní ọmọ ìyá mi kan bẹ inú mọ́ ń da ni alábìnrin kó lọ mú ni kó lọ lóyin kó lọ lá oyin arákùnrin yìí lọ ó dé ó ní ah, àkókò là kí ni ìmọ̀ tó ń pọ̀ sí ni ànábì tún sọ fún kó tún lọ láwo yín ó mọ̀ tún là ó mọ̀ tún pọ̀ sí ni sọ fún kó tún lọ láwo yín gbà tó di orí òye kẹrin tó wà lọ láwo yín wà padà wá wà náà ibi sọlọ náà sọlọ náà ó ti gbádùn àlèmọ́ àwọn kẹsì rẹ̀ wọ́n bá ṣàlàyé pé kò sí tó fa ìgbà kò sí tó bá ti jẹ́ ìwòsàn tọ́lọ̀ ti rẹ́kọ́mẹ́ndì fún wa ìwòsàn náà ni kò sẹ́ńtò ní bámu ọlọ́run bá ló rẹ́kọ́mẹ́ndì oyin àwọn sallallahu alaihi wasallam òun náà rẹkọmẹ́ndì ẹ̀ ó tún fi òté lé sóńtọ́ náà bá fi lè rẹkọmẹ́ndì gẹ́gẹ́ bí ìwòsàn ìwòsàn náà ni torí pé ọlọ́run bá ní àṣááfí òun lọ́ba tí wọ́n wò nísàn wọ́n ṣàlàyé pé tó fà á òní pé ìgbà míì nítorí òun tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìwòsàn ó lè jẹ́ òòrè ìkejì àbí kẹta tí wọ́n bá tó lò ó ni ó tó bá wọ́n lára mu bóyá nìkan bẹ lára rẹ tó dá sí pé a ìwòsàn yìí ó dé bá lára rẹ̀ àwọn afá ṣàlàyé àwọn fún tẹ̀sí gẹ́gẹ́ bí kẹ̀sí ṣàlàyé pé pàtàkì ọkùnrin kọ́kọ́ lò ó ní ìgbẹ́ fún ó bẹ̀rẹ̀ sí yàgbẹ́ wọ̀ọ́wọ́ pàtó lò lẹ́ẹ̀kejì ìgbẹ́ yìí tún pọ̀ sí ẹlẹ́ẹ̀kẹta ìgbẹ́ jáwọ́ dúró ẹlẹ́ẹ̀kẹrin arákùnrin ìgbàlù kò sí nínú mọ́ tó dá sí pé tọ́nà bá ti pè ní ìwòsàn ìwòsàn ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó fi ìwòsàn fún iná fún àwọn mùsùlùmí àtẹ̀tí kìí ṣe mùsùlùmí ìwòsàn bẹ nínú Al-Qur'an fún wa anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ Bukhari nínú hadisi Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu àwọn sàábé níyàjò wọ́n wá dé ìgbèríko kan wọ́n bẹ àwọn ará ilé yìí àwọn aráàlú yìí kí wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ kí wọ́n fún wọn láàyè wọ́n ní rárá tó jọ wọ́n lé wọn sá wọ́n bá ń lọ wọ́n wá ráyè lẹ́gbẹ̀ẹ́ lù yìí kò pẹ́ kó jìnnà làwọn aráàlú yìí bá kígbe wa báwọn pé ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ ṣàánú wa ọmọ ọba nìyí akéke ló gé jẹ asisa gbogbo tá a máa sà kò gbádùn wọn náà rẹ tó bá rí bẹ́ẹ̀ á gba apẹ ẹran lọ́wọ́ yìí kò sí láì fi ààfọ yìí apẹ ẹran táwọn wá láwọn gbà wọn gbà á ṣùgbọ́n àwọn sọ̀hábà wọn ka suratul Fatiha nígbà wọn kà tán wọn wá mú itọ́ ẹnu wọn wọn mú jáde wọ́n á fi sí ọlọ́run sì ní kẹ́lì ní gbádùn Allahu Akbar ilé ìdáhùn ní al ìwòsàn lélẹ́yìí ilé ìlẹ̀lẹ̀ ní ó gbọ́ nínú àwọn afá àti nǹkan òye ó ní áá ah, ah, kí wọ́n lọ́wọ́ máa ń dààmú àwọn ẹ̀yìn àbúrò ní súnà ìdí máa sọ wípé èèyàn kí gbowó jálàbí kò jọra wọn o kò jọra wọn o tá a bá ka kùránì fún yẹn lásán tá a fi ṣèwòsàn fún àìgbowó lórí ẹ̀ torí pé tá a kà yìí ilé ìlànà ìrúkìá àìgbowó lórí ìrúkìá ṣùgbọ́n tó bá yẹ pa bá ti fi kankan kún bí itọ́ ara ẹni bí iye pẹ́lẹ̀ àbí kankan àbí abátúsàdá àbóyin la fi kún eléyìí la ń pè ní alìbìnà treatment ó ṣe déédéé ìgbà tá a bá lọ sọ́dọ̀ bambọ̀ dókítà bambọ̀ ẹ pé dákun orí ń fọ́ mi ló bá fún apanadol ló fún wa gbogbo ẹ ẹ wà ní kò ní gbowó yóò gbowó mọ̀nà kàkì tó lè ní táwọn sàábí tó gbà tó bá yẹ pé ìyẹn bá ṣe ìlẹ́ẹ̀jì ìyẹn treat èèyàn pẹ̀lú àwọn kan wọn tánàbí nípa lè fi lè tírìtì yẹn àbí nǹkan míì tó dá sí wípé ẹ̀sìn òtakò kò sí láì fi níbẹ̀ ká gbowó lórí ẹ̀ kò sí láì fi níbẹ̀ ká gba nǹkan lórí ẹ̀ tá a bá ti gba nǹkan náà bá ṣe léwọ̀ ṣùgbọ́n yá pé rúkìá nìkan ni ká lọ sọ Kùránì ní ilé nìkan ẹgẹ́ bí ìlànà àwọn àfa wọn làwọn lọ sọ Kùránì wọn lọ sọ Yasin wọn lọ sọ ìzáwáká wọn kò ní ìzáwó eléyìí ṣe nínú súnà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tí máa ń wọlé sàn yìí nínú àwọn orúkọ rẹ̀ òun náà ni aṣáàfi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣà wọlé kálukú wá sàn. alhamdulillah wa nínú kútùbà wa ní tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni kí a mọ pàtàkì orúkọ ọlọ́run ọba tí a ń pè ní aṣáàfi ọba tí máa ń wo nísàn àti fún wa lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ìtọ́ka náà lọ́pọ̀ náà kékeré nítorí bẹ́ẹ̀ tá a bá padà síbẹ̀ á rí onídàára nínú àwọn dọ́là fi ṣe ìwòsàn fún wa èyí ló fi dá sí pé mùsùlùmí a gbọ́dọ̀ jìnà sálùkùránì a gbọ́dọ̀ máa jìnà sí súnà anábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ la sì gbọ́dọ̀ máa jìnà sí wáàsí mùsùlùmí máa ń gbọ́ wáàsí lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn ẹ̀rí tá a bá gbọ́ wá sí yóò wò wá sàn látara àárẹ̀ tẹ̀mí yóò sì wò wá sàn látara àárẹ̀ tara bí ẹ bá jìnnà sí wá sí bí àárẹ̀ tẹ̀mí bá ṣe ń bó bá ṣe ń lékún bẹ́ẹ̀ náà ni àárẹ̀ tara náà ó máa lékún ṣùgbọ́n tá a bá súnmọ́ ọ̀rọ̀ ọlọ́run tá a ń gbọ́rọ̀ ọlọ́run tá a mọ tó jẹ́ halali ní halali tá a mọ tó jẹ́ èèwọ̀ ní èèwọ̀ pẹ̀lú ọgọ́nà Allah subhanahu wa ta'ala ìwòsàn ọlọ́run ló dé mọ́lẹ́kálùkù wa abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kọ́nà kó ṣàwọ oníkàlùkù wa sàn. ní ọ̀la insha Allah a ní sẹ́mínà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní ọdọọdún kò sí ti torí ẹ̀ gbé kó lè ba lè jẹ́ ìwòsàn fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí à ń ṣẹ̀sìn Islam bó ṣe wù wá ẹlẹ́mí ò máa lò wá láṣẹ ẹlẹ́mí ò mọ ìrún kí ẹlẹ́mí ẹlẹ́mí ẹlẹ́mí ẹlẹ́mí àyèmáyé tára àmọ́ nínú ẹ̀sìn Islam lára èyí tá a mú afọ nípa ọ̀rọ̀ rìbá lára òun náà lè tó fẹ́ fi ṣe àkọlé ìlúsílára tá a fi kẹ́kọ̀ọ́ níbi ìjókòó sẹ́mínà wa tó wáyé ní ọ̀la àti ní ọ̀túnla insha Allah wọ́n sọ̀rọ̀ wọn kọ́ alẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ zaka zaka ìwòsàn tẹ̀mí ni ìwòsàn kára ni ọ̀nà wọn la lè gbàyọ ẹ̀kọ́ wo ló dé o mọ̀ bóyá ìwọ́gán wá ìtẹ́sù láti yọ láti gba zaka àbúrò kan fúnra rẹ òun ọba ń tí ń bẹ lọ́wọ́ rẹ bóyá òun wá ìtẹ́sù láti yọ zaka eléyìí ló ta mọ̀ gbọ́ ni bákan náà wọ́n tún bá wa sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nípa al-iman bi nuzul Isa ibn Maryam nípa ìsọ̀kalẹ̀ anábìwá Isa alayhi salatu wa salam táǹpẹ̀ ní Jésù ìgbàgbọ́ àwọn mùsùlùmí tánàbí sallallahu alayhi wa sallam tó filẹ̀ fún wa òun pé wàlẹ̀ wàlẹ̀ àmì yàtọ̀ pàmìnà dunya illa bí o bá ṣẹ́kù délé àsìkò díẹ̀ lọ nílé ayé tọ́lọ́wọ́ fi ká ẹsẹ̀ ilé ayé kúrò nílẹ̀ anábì sallallahu alayhi wa sallam ní onílàwọ̀ sàrànlọ́hùn àti ayézẹ̀lá isa bin Maryam ọlọ́run yóò fẹ́ títí tí isa bin sọ̀kalẹ̀ yẹn wípé ilé ayé yóò lè kásẹ̀ kúrò lẹ̀ àfi kí isa bin Maryam sọ̀kalẹ̀ alẹ́kọ̀ ọ̀rọ̀ lórí ilé àwọn afá wọn bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀rí àríwá náà bá wa sọ kìí tá a máa fi rajà bẹ́ẹ̀ ni kìí tá a fi gba chẹ́ńjì ṣùgbọ́n láìsí méjì ó ní tí ó dì nínú ààrẹ ti bẹ̀ lórí ọkàn wa ó ní tí ó gbé kúrò torí àjẹhàlú àìmọ̀kátá rí yìí òun ló tóbi jù nínú ààrẹ wàláhì ó tóbi ju kánsà lọ tá a bá ti rògùn fún kánsà á rí pé kánsà yìí tán ṣùgbọ́n ẹ̀ rògùn fún ni kánsà fi ń tóbi ẹ̀rí àrùn kan jẹ́ ó ṣe gbalẹ̀ nílẹ̀ ẹ̀rọ amẹ́ríkà nísìn wọ́n pè ní zeke àbí kí náà pè àbí látara mosquito ni àwọn china láwọn ti rògùn fún wọn ní ara ẹ̀ rògùn fún àrùn bẹ́lẹ̀ láàrin bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ẹ ti lẹ róòmù fún China ìyẹn àti fake kele ní ìṣá bíá fake made in China product lẹ ti fẹ́ gbé jáde tí àyèmọ̀ká bá ti wà wàláì kò sí olórí àrùn ni olórí àrùn ni àrùn tẹ̀mí àrùn tara olórí rẹ̀ òun àyèmọ̀ká ṣùgbọ́n tí a bá ti gbá ìdàgbọ́ kúrò lára tá a bá gbé kúrò lára yóò ṣe wá láǹfààní àrùn tẹ̀mí yóò kúrò àrùn tara náà yóò kúrò kò wá sí tá a fi gbá ìdàgbọ́ kúrò tó ju ọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala lọ tó àwọn oníkàlùkù wa kí á darapọ̀ mọ́ àwọn ọmọ ìyá wa nílẹ̀ Islam láti wà níbi ìjókòó yìí á fi lékún ní ẹ̀kọ́ á fi lékún ní ìmọ̀ ni àwọn kan àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí wọ́n kéde world hijab ní February 1 tó lọ láì sí méjì nínú àwọn àrùn àrùn àrùn ọkàn ni torí wípé tọ àwọn kèfèrí wọ́n fara ní àwọn mùsùlùmí látara ìjáàbù làwọn bá wò sùsùn pé ókè ká kú mọ́jọ́ kan fún ìjáàbù ká mọ̀ pé ní ọjọ́ ìjáàbù àgbálẹ̀ ayé eléyìí ló fà á fi rí àfẹ́rẹ́ àwọn èèyàn kan ní February first st tí wọ́n láwọn ń ṣe ìwọ́de ẹni tí ò ní ìjáàbù náà ó lọ rà á ẹni tí ò lówó àti ra ó lọ yá ẹ̀rí eléyìí láìsí ìméjì àrùn àrùn ẹ̀mí ni tí ò bá rí bẹ́ẹ̀ ni ewu làbúrò máa ń ṣe wọ́ọ̀lù ìjáde wọ́n nítorí pé tabalè máa ṣe eh, children's day tábà lè ní àyájọ́ ọjọ́ kan fún àwọn ọmọ tá à ń pè ní ọjọ́ àwọn ọmọ children's day tá a sì ní ọjọ́ kan fún àwọn teachers tá à ń pè ní teachers day tá a tún wá ní ọjọ́ kan fún àwọn fún wọta fún omi fún gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló dé tà fi ní ọjọ́ ìjáàbù subhanallah anabi sallallahu alayhi wa sallam àdánwò tó kàn ní ìlú maka ó kọjá ọ̀rọ̀ ìjáàbù àdánwò tó kàn ní ìlú madina kékeré kọ́ wọ́n gbógun ti wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lórí la ilaha illallah níjọ́ láwà ní world la ilaha illallah day ọjọ́ la ilaha illallah níjọ́ láti ní ọjọ́ asọ́láì ṣùgbọ́n kò sí tó ń ṣe àwọn ayáwa ètò wípé ọkàn wọn ó dì pẹ̀tà àárẹ̀ ń bẹ lọ́kàn wọn ìyẹn ló mú wọn dìklẹ́ ọjọ́ kan gẹ́gẹ́ bí ọjọ́ ìjáàbù ilé ìṣìlára súnà Nabi sallallahu alaihi wasallam ìṣìlára ìkú ẹ̀sìn ìsìlámù irú àrùn yìí wọ́n àwọn ṣíyà láti ìgbà tí wọ́n ti pa Al-Hussein tó jẹ́ ọmọ Ali ìgbẹ́ náà ti declare ọjọ́ kan gẹ́gẹ́ bí ọjọ́ ìbànújẹ́ táwọn olóòmọ ṣe ìwọ́de irú ẹ̀ lè tí wọ́n ṣe ní Nàìjíríà ní ọdún tó lọ àbí ọdún méjì sẹ́yìn àwọn sẹ̀kìsẹ́kì àwọn ṣíyà tó fi di ẹni tó dá sí pé àwọn àwọn àmì wọn pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn eléyìí ṣe ìlànà ẹ̀kọ́ Islam àì ní ọjọ́ kan gẹ́gẹ́ bí ọjọ́ táyà sọ́tọ̀ fún ọjọ́ ìdùnnú lágbàńlá ayé àbí ọjọ́ kan gẹ́gẹ́ bí ọjọ́ ìbànújẹ́ lágbàlá ayé àbí ládàáni ọlọ́run bá òṣèlè yìí nínú ìlànà fáwọn mùsùlùmí ẹ̀rí ìjáàbù wa ibi tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ orí ọkàn ni kì í ṣe tara mélòó mélòó lẹni tó ń lo ìjáàbù tó ń bójú tó ń ṣe ṣìnà tó ń jalè tó ń parọ́ ló gbàjẹ́ pé tí ń bẹ lọ́kàn rẹ̀ yìí ẹ̀rí ìjáàbù sí lọ́kàn rẹ̀ orí ara ni ọkàn wà tó ṣókí àwọ̀ wa kí á mọ́ wa ní ọ̀la àti ní ọ̀tún وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله Allah